بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابته ومن تبعهم بإحسان إلى يوم الدين يقول المصنف حفظه الله الشرح الفاني ليني علي àlàyé سواجو بهذه الأحاديث شيء من أحكام البيع والشراء يقع فيها كثير من الناس إن أوا أحاديث تابقى سواجي حديث أبي هريرة حديث حكيم بن حزام رضي الله عنهما أتوبا وأقاوى وصحابة النبوة محمد صلى الله عليه وسلم bẹ́ẹ̀ la ka hadith àbí kọ̀tádà náà radiyallahu anhu àfáàní gbogbo àwọn hadith yìí wọ́n ń kọ́ wa ní ìdájọ́ títà rírà lẹ́yìn tó ṣe pé ara ń tọ́lọ̀ bi èmi àtẹ̀yìn ọ̀nì kí lọ rà kí lọ wo ni ọ bọ́ sọ́wọ́ rẹ tí yẹ bọ́ sọ́wọ́ rẹ gbogbo eléyìí ń bẹ́ẹ̀ nu tọ́lọ̀ fi nẹ́bí o àfi kéèyàn ó sì múra bí ó ti dáhùn béèrè eléyìí náà anabi wa muhammad sallallahu alaihi wa sallam anabi ní bàbá dàlùkì yàmà kò sẹ́ni tí ó lè ẹsikéèpù àwọn béèrè mẹ́rin kò sí ó ń tọ anabi lórí rẹ̀ sallallahu alaihi wa sallam anabi ní kò sí ọmọ anabi adama náà tí ó dáhùn béèrè mélòó mẹ́rin nínú béèrè yìí anabi ní wàá lè yí kéfà tẹ̀sẹ̀bàwò wàfíìmá ànfàkọ̀wò ọlọ́run obìnrin ẹnìkọ̀ọ̀kan wa owó tó ní ọ̀pọ̀ ní ó kéré ní ìbò ló ti rí kéfà tẹ̀sẹ̀bàwò kí ni ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ń pọ owó wàfíìmá ànfàkọ̀wò bó ló ti ná ẹ dákun ọ̀rọ̀ ńláńlá nù bówó rí o ti tó nǹkan òun náà yọ ọmọ o ìwọ títí ẹ ṣe pọ̀ òun náà mọ́jọ́jú kòkòrò gbé ọ débi pò ní mayàtọ̀ láàrin halali sí haramu anabi sallallahu alaihi ní gbogbo gbogbo ọmọ anabi olúwo bí pé ń ti rí dúkìá rẹ owó rẹ ni ń ó kejì kí bó o lò ti náà o lò náà wa sọ̀wọ́ fún ọ náà èyí wọn ọmọ fi balẹ̀ jẹ, èyí wọn ọmọ kò pé ọmọ fi bayé jẹ, èyí wọn ò pé ọmọ fi ràn ìbàjẹ́ lọ́wọ́ ntọ́lọ́mfẹ́ òfowó ṣe ń bẹ ńlẹ̀ ni ṣe o ọlọ́mọṣà wa o rí àwọn tá kà yí tá a kéwú débẹ̀ yìí ara ẹ̀sìn o. àbífi ti ń kọ́ wa ní al-bay' wash-shira' eléyàn lè rà eléyàn lè tà. yaqa'u fiha kathirun minan nas àbá alẹ́ wa rí lẹ́yìn tẹ́ gbọ́ mi ní o sì máa jẹ́rìí sí i. gbogbo ń ta kà yìí sí ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí ń kó sínú rẹ̀ jẹ́ ọ̀mọ̀. èyí tó kéré jù ń bẹ̀ ni wàláì kọ̀ báyìí báwọn wáyé báyìí lọ́ wa àṣẹ ọ̀dà kasratul halfi èèyàn máa búra pé nítorí pé wọ́n fẹ́ tajà wọ́n máa búra ń gbà míì lórí rọ́ yàkọ̀ fiha kathirun minan nas àfáàní gbogbo ń ta kàyí àwọn èèyàn ti ń kó sínú rẹ̀ pọ̀ o. نبه عليها رسول الله صلى الله عليه وسلم Ànábì ó sì sa ìpàkíyèsí wá sí o òun náà lákàáyé o òjíṣẹ́ o Ànábì sallallahu alaihi wasallam òjíṣẹ́ débẹ̀ òun náà o lima fiha min al-masalih ad-diniyyah wa ad-dunyawiyyah àwọn tó jà nẹ́bí ọmọ pàkíyèsí wa ń fi ń kìlọ̀ fún wa ntọ́lọ́ fi àṣẹ lówó ètò ọ̀fẹ́ àṣẹ ní tìtorí pé ọ̀pọ̀lọpọ̀ àǹfààní ọ̀pọ̀lọpọ̀ oore ní bẹ́ẹ̀nbí ká tẹ̀lé ntọ́lọ́ ní àṣẹ kọ́dà ń bí owó ara àǹfààní ẹ̀sìn bẹ́ẹ̀ kọ́dà ara ń fà ní ti ayé náà bẹ́ẹ̀ alfawaid àwọn àǹfààní tá a rí mú ni o. al'ula alákọ̀ọ́kọ́ annahayu anil rish fil bay'i wa shira' wa anna dhalika min al-kaba'ir. anabi kọ̀ fún wa o ọlọ́run kọ̀ gbogbo ń tà anabi bá kọ̀ ọlọ́run o inú ń tà anabi sallallahu alaihi wasallam kọ̀ fún mi àtiwọ́ òun ni máa fi ẹ̀tàn fún ọjà àti rírà wa ọlọ́jà ọmọ tàn ni ọ fẹ́ tajà fún ìwọ́tọ́ rajà náà má tàn ẹni tó o fẹ́ rajà lọ́wọ́ ẹ̀ náà má dowó rú mọ́ ọmọ lójú kọ́mọ ọmọ mọ̀ iye owó mọ́ gbogbo nǹkan wọ̀nyí ìyẹn lè rò pé fúyẹ́ o owó lọ́dọ̀ ọlọ́run àfáàní wa anna zalika minal kabair kọ́lá kò sínú ẹ̀ṣẹ̀ kékeré. kéèyàn tan èèyàn kọ́dọ́gbọ́n gbowó àwọn èèyàn njẹ́ ò sí nínú ọjà kó pé ńbẹ́ńbẹ́ èyí tó jálè ébù nínú ọjà kó gbé sáàrin kó gbé ìtọ́ dá sókè gbé oúnjẹ tó ta ló ṣe gbébi tó pa yìí sókè ẹni tí ọba ara mọ iye tí ọyẹ kó kó lè sínú ẹsẹ̀ kékeré o òun ni mo fi pàkíyèsí ń gbé òní gbogbo ẹni tó kéwú tán ti ń dayé láàmú bẹ́ẹ̀ ni bídíà ọ̀dà ẹ̀ṣẹ̀ ńláńlá ni bídíà àmọ́ ẹ̀ṣẹ̀ míì náà ń bẹ lẹ́yìn bídíà má fojú kéré ẹ̀ṣẹ̀ báwọn èèyàn ní àbẹ̀wò tí a kàn mo ní kọ́dà àwọ̀ bambi àti kéwú ńlẹ̀ láwùbáwá òkúrú ànábì sallallahu alaihi wasallam kọ́sáfà kan tí ìfẹ́ ní yẹ̀yẹ́ ẹ̀ṣẹ̀ o ní Mákà ní Mádínà o gbogbo ẹ̀ṣẹ̀ ni wọ́n máa kìlọ̀ fún yẹn o àmọ́ bí ṣètò nílò àwọn kan lọ yọ máa kí àwọn tí ń gbọ́rọ̀ rẹ̀ láyà tó tẹ̀ sáti ṣe bídíà wọn bá máa wá ṣe kàbáyò yí ẹ̀ṣẹ̀ ẹ̀yìn tí ń bá ń tàn ún náà kọ̀kápá kọ́gbà yín lẹ̀ lọ́dọ̀ ọlọ́run o bá dàlùkì àmọ́ o kó wọ́n mọ́ tán rẹ o ànábì lọ́lọ́run rántí wa o sallallahu alaihi wasallam ẹlẹ́ẹ̀kejì. ثبوت الخيار للمتبايعين في رد السلعة ما لم يتفرقا àsáwọn méjì tí wọ́n fẹ́ẹ́ jọ dúnadúrà tí wọ́n ń tà tí wọ́n ń rà láàrin ara wọn ثبوت الخيار kò sí dandan pé o gbọ́dọ̀ tà kò sí dandan pé o gbọ́dọ̀ rà títí tí wọ́n èèpo níbi tí wọ́n ti tajà tí wọ́n ti rajà ẹni pé ń bí ẹ bá ti ń dúnadúrà ànábì ní bílíkìyà àlùbáyàání bílíkìyà á ò lè pé iye tẹ kó tẹ ní ìsàyè ìlè san iye tẹ iná náà yìí ìlè ta bẹ́ẹ̀ lópin ìgbà tí wọn bá tí ì fẹnu kò tí wọn túká lórí àdéhùn kan pé ata báyìí ara báyìí ànábì ló ń kálukú fúri o sallallahu alaihi wasallam àmọ́ o ìyẹn bá ti wá sílì kọ́ńtrákì tí wọ́n ti túká àyípadà wá pààrà mọ́ o ọmọ yìí náà nú ẹ̀sìn o ẹ lọ gbé kínní fún ẹ ní ara ìbá àkútì ìsanwó kò bá a mú o ntẹ̀yìn bá ti rà o ti rà nù o kọ́dà bí ìsanwó o ntẹ̀yìn bá ti tà o ti tà á nù o kọ́dà bó o ti gba owó o nàbí lórí rẹ o sallallahu alaihi wasallam asálìta ẹlẹ́ẹ̀kẹta annahayo anel halifi filbeyi wa annahu yumhiku barakata tajara anabi kọ fún wa o kí a máa máa ṣe kí a máa máa búra torí pé a fẹ́ ta nǹkan torí pé ara aburú ti ń bẹ́ńbẹ́ ni pé ìmọ̀ àmọ́ àlùbáríkà kò ní ọjà ni o ayọ̀ àlùbáríkà kò ní ọjà ni o èyí tó tajà rẹ èyí kì í ta ni ebe ráwọn tó lajú láyé àwọn lẹyẹ máa ní kò nídìí ó ti rí iye tí wọn ń tà ń bẹ tó o bá tẹ ọlọ́run ọrà tí o tẹ ọlọ́run ọjáde kó n ṣọọbù tẹ ọlọ́run àbò ní ọlọ́run ọkọ yìí máa ní mo fi ní gbogbo nta ń wí ní í ṣe pẹ̀lú al-iman al-imanu bil qadari khayrihi wa sharrihi bọ́ ọ dọ́gbọ́n tó parọ́ jù bẹ́ẹ̀ lọ ntọ́lọ̀ ní èsì tí ò lè jẹ́ tiẹ̀ ntọ́lọ̀ lò ní ta ò lè ta kí ni wàhálà tí yóò tún dáràn bọ̀ rẹ̀ lọ́rùn lọ́dọ̀ ọlọ́run sí torí náà ká mọ̀ yín náà o mọ̀ búra tájà ìtọ́tẹ̀ burú jù ní lórí tí wọn náà mọ̀ pé kò rí bẹ́ẹ̀ yọ̀rọ̀ lọ́n pa báyìí báyìí wáyé báyìí lọ́ba wa ọlọ́run gbọ́n tí ń wí ọlọ́run rí ọlọ́run á bọ́ ọ bá gbowó òun àlùbáríkà ò ní sí ń bẹ̀ o ànábì ló yẹ o sallallahu alaihi wasallam mọ́ sọ wá bẹ́ẹ̀. هذا والله أعلم وصل اللهم وسلم وبارك على نبينا محمد وآله وصحبه